movemoney ń fún yín ní àǹfààní láti fowó ránṣẹ́ nírọ̀rùn sí àwọn ẹni tí ń lo card move yín tàbómíràn fífi owó sí ilé ìfowópamọ́ movemoney ò ná yín ní kọ́bọ̀ gbígba owó láti ilé ìfowópamọ́ move yín ó máa ná yín ní ìwọ̀nba owó láti pọ̀n mẹ́rin lọ àpò mẹ́ẹ̀ẹ́dógún ó dín pọ̀n mẹ́rin àtàrà iye owó tẹ́ fẹ́ gbà ni wọ́n sọ owó èlé tí ẹ ó san bẹ́ẹ̀ pẹ̀lú move money ẹ ti lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ilé ìfowópamọ́ mìíràn bíi ecobank nsia bank uba tàbí bank atlantic yín ẹ lè fowó ránṣẹ́ bó ṣe wù yín sọ́kan láàrin àwọn ilé ìfowópamọ́ yìí tí a kà. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele àlàyé tá a ṣe kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.